الحمد لله الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú mùsùlùmí nínú ìgbésí ayé rẹ ní ojú ọ̀nà àti rí àlùjáná wọ̀ ó ń bukada láti máa kópa nínú àwọn asẹ́ àti ìṣe eléyìí máa mú kí ọkàn èèyàn kọjá wípé ó ń rìn súnmọ́ Allahu Rabbul ní gbogbo nítorí pé orin súnmọ́ Allah ọ ń tẹ̀lé tiẹ̀ ó ń jìnà sí ní tó ṣe léwà ó ń tó máa ń sábà ṣẹlẹ̀ ó náà ní pé kúkú lọ́kàn máa kú ọkàn tó wà láàyè ọkàn táburú òsè ó náà lọ́kàn tí máa gbé ní báwo ó ti ṣe wà láàyè ti ọkàn tí aburú àfi ká yí ọkàn wa pẹ̀lú ká nífẹ̀ẹ́ Allah ọlọ́run bẹ́ẹ̀ ní dáná ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí wa pé ká nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé òní ẹlẹ́dàá wa ọlọ́ba tó ní wa ọlọ́ba tó ń pèsè fún wa ọlọ́ba tó pa wa ọlọ́ba tó jí wa dìde ọlọ́ba tó pín wa sí méjì lọ́jọ́ àgbéǹda kìí àmà. àwọn ẹnìkan àwọn èèyàn apá ọ̀tún kọ́lọ̀ ń jẹ́ àjọ ní wa àwọn ẹnìkan àwọn èèyàn apá òsì wa lọ́kàn nínú wa nínú ilé ayé wọ́n fi ìkẹta lọ jù ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ara àwọn jù yàtọ̀ sórí ara rẹ̀ ló tún fẹ́ràn jù ọmọ pẹ̀lú bí níṣẹ́ ń bẹ láàrin wọn ní agbára púpọ̀ ọmọ ẹ̀ lè máa sọ pé òun fẹ́ràn bàbá òun òun fẹ́ràn bàbá òun ju gbogbo ẹ̀yàn lọ omi ẹ̀wẹ̀ ó lè dọ́kọ́ òun fẹ́ràn màmá òun ju gbogbo ẹ̀yàn lọ tàbí ẹ̀yìn ká wá àní ìjìnlẹ̀ sáfìrí lódodo ntí òbí bàbá àti màmá tí wọ́n ṣe lórí ọmọ kéré nítorí pé àwọn ni wọ́n sòwò rẹ̀ àwọn ni wọ́n fi ipa tí a wọn ló fi dé ilé ayé ṣáájú kọ́mọ tó mọ gbogbo ẹnikẹ́ni nílé ayé yìí ó ti kọ́kọ́ ṣáájú mọ ìyá rẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ wípé ọmọríyá rẹ̀ ń rẹ́rìn ọmọríyá rẹ̀ ń dọnú kìí ṣe nǹkan ìyàlẹ́nu lọ́dọ̀ gbogbo ní àkàì ṣáájú lẹ́lòmíì tó tún súnmọ́ ju ìyá rẹ̀ lọ lẹ́lòmíì tó tún dámà tó ju ìyá rẹ̀ lọ. ọmọ ọmọ fẹ́ràn ìyá rẹ̀ jọjọ ọmọ ó sì máa ń fẹ́ kọjá pé nǹkan kan ìyá òun àti ìyá ní gbogbo ìgbà bẹ́ẹ̀ náà làwọn bàbá bàbá nítorí pé àwọn náà iṣẹ́ tí wọ́n ń ṣe lórí ọmọ kò kéré rárá muwa muwa muwa muwa wọn ò ní yẹ bá kò ìgbà tí bá wọ́n jà sọ́tún jà sósì lójú ọ̀nà àti wípé tí wọ́n tọrọ pé káwọn mú àwọn àwọn lè mú wa. sọ́kàn ọ̀nà náà tọmọdé wọn sọ pé òun fẹ́ràn òbí òun kò lè yẹ ẹnikẹ́ni lẹ́nu lórí dáadáadáadáa tí ń tọwọ́ àwọn òbí bọ́ sọ́dọ̀ rẹ̀ àti pé pápá gan àwọn òbí yẹn gan-an ní sábàbí bíbẹ̀rẹ̀ ńlẹ̀ ayé. nígbà tí ẹni bá ń dágbà

tí a máa fi àlìjáná rẹ̀ àbí náà rẹ̀ tí a máa fi sàwẹ́ wà. bẹ́ẹ̀ náà nìyàwó ntí àwọn ń ṣe fọ́kọ kò kéré rárá ipò tí obìnrin náà tó ń mú lọ́wọ́ lọ́dọ̀ àwọn ọkọ wọn kò sí epo títí dànù kò sí fọwọ́ rọ́dànù nítorí pé àwọn olùbádámọ̀ràn fáwọn ọkọ wọn àwọn náà ẹni tó ti rí pé. wọ́n máa tú àwọn ọkọ wọn nínú àwọn náà tó ṣe wípé látàrí àwọn ọ̀rọ̀ tọ́da tọ́da tí bá ń jáde lẹ́nu wa ọ̀pọ̀ ẹ̀máyé ìbànújẹ́ ọ̀pọ̀ ẹ̀máyé àìrẹ́jọ̀fí lórí ọlọ́run àwọn àtàwọn obìnrin ti sábà bí kí àwọn yẹn máa ẹlòmíì lè sọ pọ́gà òun lòún fẹ́ràn jù ẹlòmíì lè sọ pé ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí bàbá òun lòún fẹ́ràn jù ẹlòmíì lè sọ pé ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí ìyá òun lòún fẹ́ràn jù látàlí pé ẹnìkan ó ní nǹkan kan tó ti lọ síbi gbólóhùn fẹ́ràn ẹni tó ń fẹ́ràn kéde lásán èèyàn máa fẹ́ràn kankan kéde lásán èèyàn máa fẹ́ràn ẹnìkan nínú àwọn èèyàn. torí ẹ ẹrí pé àwùjọ àti wọn kò láti dáná pápá tó lọ ń gbà tó jẹ́ kí owó owó òun náà ní kálukú ẹni tó lè rọ ẹ̀rọ ọlọ́ta ó kọ ìwé ìwé mẹ́ríkà yóò kọ síbi mami ẹni mami ló ṣe báyìí ẹlòmíràn sọ pé òun yìí òun ìwọ wa lè fẹ́ wò ó tí ò tó wò ó láti mú yín fẹ́ràn Allahu Rabbul Alamin. àwọn òtítẹ́ ìkankan tẹ́lẹ̀ kọ́nà tó mú a máa dín yàn. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا sẹ́mi ẹ̀dúró nùgbà kan ríbi tó fi jẹ́ kankan gbogbo ìyá ọmọ nígbà bá jẹ́ wọ́n ọdún méjì tó kó tó bí ọfíì jẹ́. ọ̀jẹ́ kankan kò sí tọ́jú ama ọlọ́wọ́ bá ló mú wa déèyàn ọlọ́wọ́ ló mú wa máa bẹ lẹ́yìn ìgbà tó dá wa tó dá wa lẹ́dàá tó dá ọ wa na tó dára jù wọn náà wúra rẹ o bí wọn tún ti ń jí kó owó rẹ lásán kó owó wọn bá ti ti rẹ tó púpọ̀ ó fi ẹyin tún méjì kò sílẹ̀ ibi ẹ̀rọ kan nítorí pé olè bá ọmọ rí tó ń bá rí láàrin láàrin hàn dáadáa ọlọ́run ẹ̀dá wa wọ́n ti ọ́ lẹ́ni tó ṣe pé mímú òun fi mú rẹ̀ mi omi àwọn atẹ́gùn tó dáa tó dùn òfin ṣèṣẹ̀ mi wàhálà ọ̀bọ nípa mímí ó tún ṣe ọ́ lẹ́ni tó lé méjì òfin gbọ́rọ̀ etí kìíní kejì ń ran ọ lọ́wọ́ nítorí kí n tó ń gbọ́ kó lè bá máa gbọ́ yéké ọlọ́run ẹlẹ́dàá ara tó fún ọ lẹ́nu ó tún ti ẹnu yìí lọ́sọ̀ lórí síríìsì pẹ̀lú àwọn ẹyin tó dé kéńké ẹnu rẹ kó gún ó tún fi ara sí òfin sọ̀rọ̀ òfin sẹ̀ nǹkan púpọ̀ kò tún wá fi ẹnu yìí sí lásán ó tún fi ètè sí ó tún fi sí ọlọ́sọ̀ ní ọ̀sọ̀ tó ṣe é pé kò sí nǹkan kan kò sí nǹkan kan tó lè dá nǹkan kan bẹ́ẹ̀ yàtọ̀ sí Allahu Rabbul Alamin laqad khalaqnal insana fi ahsani taqwim ọlọ́run ẹlẹ́dàá wọn pèsè fún wa kí ẹ mú asílẹ̀ ayélujára dé lẹ́yìn náà máa ní bẹ́ẹ̀ ní kankan ẹ̀ ní tondo lẹ́yìn tá ń sùn tẹ́jú ẹ̀ ń sùn ẹ̀jú agbára yín kọ́ mímọ ẹsẹ̀ yín kọ́ ọgbọ́n yín kọ́ ẹ wo bí tẹ́ ẹ dé lónìí ẹ wo bí tẹ́ ẹ dé lónìí.

nítorí pé nígbà tó bá kú yóò hàn pa ẹ lówó yàtọ̀ sí ìfẹ́ kó pamọ́ tó ti pé nìkan lọ́wọ́ máa fi tẹ́ kó pamọ́ sí tọ́lá tó kùnà láti sọ fún ìyàwó àtọmọ látàrí wa àwọn tí ń dà yín láàmú pé mo kó pamọ́ sí báyìí àwọn owó orí eléyìí àwọn lè di owó tọ́jọ́ pé yóò sọnù mọ́kálukú lọ́wọ́ tí ò ní wúlò láéláé ẹ̀rí àtọ́tẹ̀ wọ̀ fẹ́ràn owó ni bàtà tẹ̀ wọ̀ owó ni. gbogbo bẹ́ẹ̀dì tá à ń fi sùn ní àti ń àtàkùn àti ògiri gbogbo ni gbèsè àti yun wà láyé ni lórí tó a bá ti kú gbogbo tó ní pátá ní bọ́kọ̀ ọkọ̀ fún olùgbàjọ iye tí o a bá rí gbèsè tí máa ń bẹ lọ́rùn ó pèsè fúnikálukú bó tilẹ̀ jẹ́ pé lè ju tẹnìkan lọ àmọ́ tẹnìkan ló wá wà tó ti kọ́ yọ̀ǹda tí kò fún ní kankan kò sí kọ́lá wèrè òun náà ní ntọ́lọ̀ wọn bá fún akramakumullah ọlọ́run ẹlẹ́dàá tó pèsè fún wa báyìí kí ló dé tàbí fẹ́ràn rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ẹ̀rí pé ọ̀sánù wa púpọ̀ ó fún wa ọlọ́run wa púpọ̀ kò lẹ́ni tí ọpọlọ rẹ̀ tí ò pé ọlọ́run ṣàánú wa púpọ̀ ó sì wá lẹ́ni tó máa ń tọ́ yàtọ̀ sí èsì ọ̀tọ̀ à ń gbèsè wa dáadáa à ń gbé gbogbo ara wa dáadáa gbogbo tí a fẹ́ ṣe à ń tò gbogbo ẹni tó bá rí gan máa gbà ń hmm, ẹni tí ń tò nǹkan yìí ní àkàì orin náà lélẹ́yìí táwọn mi lọ́wọ́ ṣe fún wa ẹbí àwọn ọmọ Rabbul Alamin ló ṣe fún wa ẹ̀rọ ní tó gbìyànjú láti kọ́lé iṣẹ́ yìí wò lè máa ṣe kọjá iṣẹ́ tó yẹ pé tọrọ kọ́bọ̀ tọrọ sísì tọrọ kọ́bọ̀ tọrọ sísì ni wọ́n kójọ bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ti kọ̀kọ́ lẹ̀ kọ́ kọ́lé wàá rí kọ́kọ́ náà ni olùmọ̀gbọ́ tètè lè owó jọ tó fi ralẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí ní kọ́lé bí orí bí àwàdà ẹ̀yìn ọ̀padà dàkú kọ́ wọ́n bá sọ pé jọba ẹ̀ wọ́n náà kanlé àwọn mọ̀lẹ́bí ọmọ abọ́ọ̀lẹ̀ ẹ̀kanlé tán kí ló dúkù ẹ̀rì kókù kẹ́kẹ́lé ẹ̀rẹ́lé ẹ ti àwọn ilẹ̀kùn sí wọn wà ní wọn ti kó lọ ní rẹ tàlẹ́ tó sórí yìí fún ọ Allah Rabbul Alamin tọ́ba jẹ́ táwọn èèyàn ní òní ralẹ̀ tó fi kú nítorí ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ náà kò wù wọ́n kọ́ dáa fún ọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ kọ́ dáa fún ọ kó lè àtẹ́kùn tó mi ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ kó rí mi ọlọ́run bá ló ti gbogbo rẹ̀ yìí fún ọ. àlàáfíà tó ń pè tó ń tó bá ọlọ́run ọba ẹlẹ́dàá ló fún ọ lálàáfíà òun ló sọ ọ lẹ́ni tó ṣe pé wọn àmọ́ gbé ká wọn àmọ́ dì ká orí ńlá lọ́lọ́run ọba ṣe fún ọ yìí. ó wú ọlọ́mọ bí kò fi ọlẹ̀ kọ́ ọ lẹ́ni tó ṣe pé wọn àlẹ́ ẹjọ́ yàgà ọba àjọkùnrin ọba àjọmìnrin tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lọ́lọ́run ọba ṣe lágà tí wọn sì nílẹ̀ ẹjọ́ kàtà fẹ́ gbọ́ lọ́wọ́n ọba lọ orí ńlá lọ́wọ́ ọba ṣe fún ọ yí báyìí ìwọ wọn lò ní fẹ́ràn ọlọ́wọ́ ọba ṣe ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá wa kọ̀dọ́ dára rẹ bí kò bá ti ṣe ọ táwọn wá àtìlẹ́yìn ó ń tì ọ lẹ́yìn ọ̀hún wá ràn lọ́wọ́ ọ̀ràn lọ́wọ́ ọlọ́wọ́ ọba ọ̀sàdé máa ṣe gbogbo eléyìí fún ọ ó ń ṣe fún ọ láti wo báwo ló ṣe ni tí ó dùpẹ́ àbọ̀ ìyá láì خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا ọlọ́run ní gbogbo orí la ti ṣe fún yín abànàmá yín àṣeyín lẹ́ni tó ń gbọ́ àṣeyín lẹ́ni tó lè wí atúfi ọ̀nà mà yín ẹ̀mọ́jọ́ ọ̀nà tọ́tọ́ yàtọ̀ sí èsì ọ̀tọ̀ ẹ̀yin lọ́wọ́ kùsì lọ́wọ́ o ọba òye dúpẹ́ tó bá wù yẹn ṣàìmórí tó bá wù yẹn ṣẹ̀sìn tó bá yẹn máa ṣẹ̀sìn tó bá yẹn ṣe islam tó bá wù yẹn di kèfèrí ọlọ́run ẹlẹ́dàá kò sàdédé dàlùjẹ́nà àti ná àfi nítorí àwọn ẹni tí ó wọ̀ bẹ̀ ọlọ́run dákun sí wa lọ́mọ àlùjẹ́nà má sí wa lọ́mọ àná akramakumullah ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé dandan iná ìníká fẹ́ràn ọlọ kíláàsì agbọ́dọ̀ fẹ́ràn ọlọ kọ́dà ara ẹ̀sìn wa ìsìláàmù òun náà ní ká fẹ́ràn lọ torí ẹ̀ lásán máa ń ké gbogbo gbà wípé ẹ̀sìn Islam kò parí sórí ká ṣe sọ̀láàt ara ẹ̀sìn wa ní ká fẹ́ràn lọ bẹ́ẹ̀ ni kéèyàn fẹ́ràn lọ ìfẹ́ táwa ní sọ́lọ̀ ọgbọ́dọ̀ jẹ́ ìfẹ́ tó ju ìfẹ́ tí a ní gbogbo nǹkan lọ a fẹ́ràn Ọlọ́run torí ara wa lọ a fẹ́ràn Ọlọ́run ju dúkìá wa lọ a fẹ́ràn Ọlọ́run ju àwọn òbí wa lọ a fẹ́ràn Ọlọ́run ju àwọn ọmọ wa lọ a fẹ́ràn Ọlọ́run ju gbogbo nǹkan lọ. nítorí pé Allahu Rabbul Alamin ká fẹ́ràn rẹ̀ ìjọsìn kọ́dà gan a tún fẹ́ràn ọlọ́run bá wa ju bá a ti ṣe fẹ́ràn wa Muhammad sallallahu alayhi wa alihi wa lọ torí pé ìfẹ́ ta ní sọ́lọ̀ títẹ̀lé tá ń tẹ̀ láti anabi ara ẹ̀sìn wa ni torí rẹ̀ ìfẹ́ ní sọ́lọ̀ sallallahu alayhi wa alihi wa sallam èyí lè jẹ́ mùsùlùmí rárá tọ́ba ti nífẹ̀ẹ́ sọ́lọ̀ kílẹ̀ bó sì lè jẹ́ mùsùlùmí rárá tọ́ba nífẹ̀ẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìfẹ́ tọ́ba ní sọ́lọ̀ yìí ọgbọ́dọ̀ tayọ ìfẹ́ tó ní sí gbogbo nǹkan nítorí pé tọ́ba ilé fẹ́ràn náà dọ́gba pẹ̀lú ìfẹ́ tó ní sí nǹkan míì èyí tó mùsùlùmí má ìfẹ́ tá a ní sọ́lọ̀ ń gbọ́dọ̀ sí ìfẹ́ tá a ní sí gbogbo nǹkan míì lọ torí ẹ̀ lọ́nà bá ṣe ń pàkíyèsí wa nínú Suratul Baqara ní àyà karùn-ún ó lé ní ọgọ́jọ ọlọ́ni wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah ọlọ́ni bẹ nínú àwọn èèyàn àwọn tó ṣe é pé wọ́n wá àwọn kan fi sí ẹgbẹ́ra fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa. wọn mọ wọn nífẹ̀ẹ́ àwọn tí wọn fi sorogún fọlọ yẹn gẹ́gẹ́ bí wọn ti ṣe nífẹ̀ẹ́ sọlọ eléyìí lọ sọ wọn di kèfèrí kọ fẹ́ràn kankan gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ràn ọlọ kó nífẹ̀ẹ́ kankan irúfẹ́ tó ní sọlọ ó ti di kèfèrí. ṣùgbọ́n àwọn olùgbà gbọdọdọ ashaddu hubban lillah àwọn jẹ́ni tí máa fẹ́ràn ọlọ ju gbogbo nǹkan lọ olùgbà bá tó fẹ́ràn ọlọ ju gbogbo nǹkan lọ ká tó jẹ́ mùsùlùmí bí ara lóore síbẹ̀ náà ni wọn náà tó fẹ́ràn ọlọ́run ju gbogbo nǹkan lọ àbí ìfẹ́ nǹkan mi ń bẹ lẹ́mìí rẹ tó síwájú ìfẹ́ tó ní sọ́nà tó bá rí bẹ́ẹ̀ á jẹ́ pé inú ewu ńlá lọ wà ó ti kúrò nínú Islam ó dìgbà tó ọba tó fẹ́ràn ọlọ tayọ gbogbo nǹkan ìgbà náà ló tó jẹ́ mùsùlùmí. nínú ìgbà wọ̀rọ̀ látọ̀dọ̀ Anas Malik radiyallahu anhu وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب وأن يحب المرأة لا يحبه إلا لله تعالى وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار متفق عليه النبي صلى الله عليه وآله وسلم ولو كما تقوى كما بني كل èèyàn máa tara rẹ̀ rí adùn gbàgbọ́ òdodo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn náà ní nǹkan alákọ̀ọ́kọ́ ayẹkùnà Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma kọ́tẹ́tẹ́ Allah àti ìránṣẹ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ló nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan mi lọ kò nífẹ̀ẹ́ sí Allah kò nífẹ̀ẹ́ sí anabi Muhammad sallallahu alayhi wa sallam táyọ̀ ọ̀fẹ́ tó ní sí gbogbo nǹkan mi ẹni bá rí lóyè ọ̀kan nínú tí máa jẹ́ kára fún gbàgbọ́ òdodo nù nínú nǹkan mẹ́ta ẹlẹ́kejì àní balùwẹ̀ làwọn ìṣègbòho ìlà lílà kọ́ fẹ́ràn ẹ̀ tó bá fẹ́ràn àmọ́ kọ́ ọmọ fẹ́ràn rẹ̀ nítorí nǹkan míì àfi nítorí Allah nǹkan ẹlẹ́kejì nù wọ́n fẹ́ràn rẹ̀ nítorí pé máa ràn lọ wọ́n fẹ́ràn rẹ̀ nítorí pé alájọsìn rẹ̀ wọ́n fẹ́ràn rẹ̀ nítorí kọ́ fẹ́ràn rẹ̀ nítorí Allah eléyìí ní nǹkan lẹ́ẹ̀kejì nǹkan lẹ́ẹ̀kẹta wà ní yakraha an ya'uda fil kufr kama yakrahu an yuqdhafa fin nar kí wọ́n máa kórìíra àti dìkẹ̀ fèrè lẹ́yìn tó máa ti là ọ́ ó ti jẹ́ mùsùlùmí wọ́n máa kórìíra àti dìkẹ̀ lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bó ti ṣe ń páyà

ọ̀fẹ́ràn rẹ̀ nítorí Allah ọsibítù tó lè tọ́jú rẹ̀ wọ́n ti dá alẹ̀ sáyé ìdọ́rùn kò sí tó lè tọ́jú rẹ̀ àfàlùkùránì àti sunna kí ìyá ọmọ ọbẹ̀ àdídí kẹfẹ́rí kí ìgbà tó lọ ti lọ tó fi ọmọ mùsùlùmí gẹ́gẹ́ bó ti ṣe ń bẹ̀rù kó fi ọ̀n kànàkànà bọ́ sínú nàìjíríà fún ìdàlùkìyàmà kò sí ọsibítù tó lè wọrú ẹ̀ àyàfi fi là àrùn ńlá lélẹ̀ yẹn ẹni pọ̀pọ̀lọpọ̀ ìgbèríko níbi tó fìdí kẹfẹ́ rí ní ọmọ rẹ̀ ẹ̀fà àgbẹ̀rẹ̀ máa bá gbogbo ògbà eléyìí tó túmọ̀ sí kíkọ́ kọ́ńtọ́ọ̀lá kò sẹ́ni tó wò sàn o afalkurani àfi sunna anabi muhammed sallallahu alayhi wa sallam. pẹ̀lú àdìsí iná ní sheikh olùdá ibn taymiya rahimahullah ló sọ pé àlejò kan bẹ nílé ayé ń bì tọ́wọ́ àbáwọn olùgbàgbọ́ òdodo ẹni tí ò bá torí wọ̀ láyé bàbí ẹ̀ ò lè wà lójà nàta òkèèyà ìyẹn ni kété yẹn ọba ti nírú àwọn àǹfààní ọ̀fẹ́ràn ọlọ́run àtànábì ju gbogbo nǹkan lọ láyé ó sì jẹ́ tó ti pọ̀ fẹ́ràn ẹni tó bá fẹ́ràn torí tọ́lọ̀ ọ̀hún máa bẹ̀rù àti kèfèrí lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti ṣe ọ́ mùsùlùmí gẹ́gẹ́ bó ń ṣe ń bẹ̀rù àti wọná tí nǹkan yóò wá sí pẹ̀lú ẹ ọ̀nà ọlọ́gbà wà lẹ́jẹ̀ náà torí kò sí mánì náà nìyẹn ẹsùn mọ̀ pàdé sẹ́ni ẹsẹ̀ náà àwọn kèfèrí ilé àwọn múmìnì tí wọ́n sọ pé ẹni tí ò bá ti rà lìjẹ́ náà yìí wọ̀ láyé kọ́ gbàgbé wọn yọ̀ọ́ lérò pẹ̀lú pé fẹ́ràn lọ. ibo sì ní ẹnu àlàbí tí èèyàn lè fẹ́ràn rẹ̀ dé. à níta lérò pẹ̀lú lọ. nínú mímójútó gbogbo tó ti ká ìyá jìnnà sí dáadáa gbọ́dọ̀ jìnnà sí eléyìí ni wọ́n ń pè ní pé mo fẹ́ràn lọ kí ẹsẹ̀ kọ́ kàn dárúkọ ọ̀wọ́ ọ̀wọ́ kó ti tọ́ra kó ti yàgbé ara sẹ́fẹ̀ ni wọ́n ń pè lẹ́yìn kí ẹsẹ̀ fẹ́ ìwọ́jọ́ pé wọ́n ń ta pàṣẹ rẹ̀ wọ́n ń fagbọ́n rẹ̀ ya wọ́n á dákọ rẹ̀ ó ti yàgbé ara wọ́n dákọ rẹ̀ ó ti tọ́ ara kí ẹsẹ̀ rúfẹ́ ni wọ́n ń pè lẹ́yìn nǹkan ń ṣ ìjọsìn ní kẹ ọ̀wọ́ olóò ní kẹ àṣẹ tó fi kọ́ ìwájúwájú là ń bọ̀ nínú títẹ̀lé nítorí pọ̀ pàtì wájúwájú là ń bọ̀ nínú pípàtì. a sọ pé onífẹ̀ẹ́ ọlọ torí pé èèyàn bá fẹ́ràn ẹnìkan ẹni afẹ́ràn ọ̀gbọ́dọ̀ pani láṣẹ ká má tẹ̀ láṣẹ rẹ̀ báwo wà lẹ́lẹ́dàá wa bẹ́lẹ́dàá wa bá pa wá láṣẹ à ń fetí pàlàbà rẹ̀ ẹlẹ́dàá wa pa wá láṣẹ à ń wò pàwọn akọni ń báwí àwọn ará mákà ni. ẹlẹ́dàá wa ni ẹ̀fin nǹkan yìí lẹ̀ ẹni à àwọn ni kìí sà wá kíkọ́ náà fi táwa wá yìí àwa fi ń bá wí ẹ̀sìn lẹ fẹ́ràn ọlọ́run ọlọ́run lọ fẹ́ràn ọdájú pọ̀ ọmọ tó ń sè bóyá ọ̀sà àkókò lọ fẹ́ràn bóyá òkè ìbàdàn lọ fẹ́ràn òṣogbo lọ fẹ́ràn ń tó ń sè ipò tó wà fọyọ́ wà nítorí wọ́n ti ka àwọn àṣẹ ẹ̀sìn ọlẹ́sí ó ti tọ́jọ́ márùn-ún ó ti tọ́jọ́ mẹ́fà ó ti tọ́jọ́ púpọ̀ ọ̀rọ̀ tẹ̀lé ẹ máa bá àwọn béèrè burúkú ẹlòmí ọmọ ìdókòwò fáwọn ará ni fáwọn ẹ̀yà ni àlẹ́ ẹ̀fọ́ ara rẹ̀ nítorí púpọ̀ bẹ́ẹ̀ tẹ̀lé ni àti ọlọ́run àti ànábì àwọn ń béèrè tó ń pé táwọn ẹ̀rọ ibì kan yẹ sí kábíyèsí sọ pé àwọn ọlọ́run ẹ̀rọ ìṣàjọyọ̀ máa tẹ̀lé pàmò gbọ́ pé kì í sọ̀rọ̀ ẹ̀yàn náà ni subhanallah torí ẹ àmì pé mo fẹ́ràn ọlọ́run ó náà ní pé tí mo bá gbọ́ pọ́lọ̀ pa mí ẹsẹ̀ pẹ̀lú nǹkan kan kí n wà níwájúwájú níbi títẹ̀lé tí mo gbọ́ pọ́lọ̀ ní pa nǹkan báyìí sí kí èsì pátì lẹ́sẹ̀kẹsẹ̀ àmì pé mo fẹ́ràn ọlọ́run ìfẹ́ràn ọlọ́run ó dájú pé ó ń bẹ nínú ta àtàfẹ́kù rẹ̀ láwùjọ láàrin àwọn mùsùlùmí rèdíìnì ẹgbẹ́ wa ní mùsùlùmí kan bọ́ọ̀lù ń tẹ̀lé àti ọlọ́run tẹ́jú ẹ̀sìn tọ́lọ̀ ní kí á má ṣeun ó máa pẹ́ à ah, ẹlẹ́yìn ẹ̀sìn rẹ̀ ti lẹ́jọ́ ó ti gbà sẹ́mi mẹ́sì o ah, ṣé ìsìláàmù náà wọ́n lè máa ní ìsìláàmù tó bẹ̀rẹ̀ lè máa ṣe ń dẹ́rù ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ tó o túmọ̀ sí pé àwọn èèyàn fẹ́ràn lọ wọn ò bá máa jánu wọn máa fọnu kẹ́ni wọn máa wọ́tẹ́ wọn ò fẹ́ràn lọ rárá torí ẹni tó bá fẹ́ràn lọ yóò máa tẹ̀ láàrin rẹ̀ ọlọ́dún kọ́kọ́ máa sọ fún bàbá rẹ̀ pé àdáàdì mọ́ fẹ́ràn yín pọ̀ dáàdì ò sì pọ́ látẹ̀lé kọ́ tẹ̀lé dáàdì ọ̀pọ̀ látẹ̀lé kọ́ tẹ̀lé wọ́n sọ pé àṣẹ tí ń yẹn àwọn àṣẹ tẹ́lẹ̀ àṣẹ tó fi ewu lórí tí ò wúlò láyè sí ni pé o sì lọ fẹ́ràn àṣẹ wa bàbá rẹ̀ wá lọ fẹ́ràn bàbá rẹ̀ wá lọ tó dára. ètè látẹ ọmọ tuntun pa bàbá rẹ̀ gbogbo ìjọba máa ń kó sí ètò àlọ́bí máa pàtì owó lọ́ọ́ pàtì ń bẹ̀. tẹ̀bí ọ̀rọ̀ rẹ sẹ́ni tẹ́bi ipe tó bá ti rán àwọn ẹni tẹ̀ láti ẹ̀ tí wọ́n ń jìnà sí sọ́ni á jìnà sí ó ti sọ wọn lọ́wọ́ ó fún wọn lọ́wọ́ ní oríṣiríṣi. sọ́dà àwọn èèyàn mi ló ti fi kọ́ ìlera ẹ̀sìn tí wọ́n ṣe àwọn èèyàn mi ló fi ní fẹ́sẹ̀sì yẹn nítorí pé kí ọ̀tá náà nìwọ ọ̀tá ànábì nìwọ àbí bò lọ́tà sí. ó mobilize ẹ má ti àti àlùkà tẹ̀lé ta nàbì á tọ́lọ̀ sí alẹ́ báwọn tànàbì tí wọ́n á yọ ọ́ báwọn á ẹ jẹ́ àwọn ẹsẹ̀ tó bá wù wá dàrí tèyí wa náà lọ ń kàmpéyìn fẹ́ nìyẹn tó má ti sọ̀rọ̀ ọlọ́ ọjọ́ mo kúkú fẹ́ràn ọlọ́ ọ̀tọ̀ ọlọ́run ga ti rí ọ̀tọ̀ ọlọ́run ti rí torí ìdílé léyìí báyìí tọ́ba ẹ̀kọ́ abalọ̀ fẹ́ràn ọlọ́ ìgbésí ayé owó ti dáa púpọ̀ jù lẹ́yìn tá a ti máa túmọ̀ fífẹ́ràn ọlọ́ ìgbésí ayé ayé ọ̀dà púpọ̀ jù tọ́ba fẹ́ràn ọlọ́ táǹtì láti táǹtì náà ti tó ṣe léèwọ̀ fún wa àkọ́kọ́ ẹ̀fọ́ ní tẹ́tì mo ti fẹ́ sọ pé mo fẹ́ràn ọlọ́run tí èmi sin lọ mo ti fẹ́ sọ pé mo fẹ́ràn ọlọ́run tí èmi gbàgbọ́ yẹ ẹ̀sìn tí mo ń sìn mo ti fẹ́ sọ pé mo fẹ́ràn ọlọ́run tí màá ta sẹ́yìn nídìí kì í sin ọlọ́run tí mo fẹ́ràn mo ti fẹ́ sọ pé mo fẹ́ràn ọlọ́run tí òbí wa jẹ́ iṣẹ́ bàṣubàṣu iná ẹ̀sìn mi ọ̀padà já sí kò lè ṣeé ṣe lórí ẹ̀rí pé ẹ̀sìn rẹ̀ ọ̀gá dá púpọ̀ tó bá ẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó jẹ́ pé ẹgbẹ́ òtìlẹ́gbẹ́ rẹ̀ òtìlẹ́gbẹ́ kó tó di pé wọ́n jẹ́ pé àti sílọ̀ ẹ̀rí pé àsìkò ni wọ́n máa wà àwọn náà máa bẹ nínú ẹni tó wà ń sáfúsáfú wájú ẹ̀rí pé tó bá pa ọ̀fẹ́ àwọn lọ àwọn mọ́sálásí wa ní ọjọ́ júmọ̀ yìí yóò ti kú ti pẹ́ yóò ti kú dé títì nítorí pé oníkálukú ò ní fẹ́ kẹ́nìkan síwájú òun níbi tá a ti fẹ́ sórí rẹ̀ síbẹ̀ náà làwọn máa sáré sí bọ́ọ̀lù tá a bá lọ wò sẹ́mi àti bẹ́ẹ̀ náà là máa sáré tá a bá fẹ́ wo bọ́ọ̀lù yìí ṣe báyìí fẹ́ sẹ́ẹ̀tì kọ́tíkọ́ yìí oníkálukọ́ lọ jókòó sí di apàtì ọ̀ràn ẹ sọ pé màá bá fẹ́ pọn fèrè àkọ́kọ́ òun fẹ́ kó sojú òun àmọ́ bá tó bá fẹ́ sẹ́ Allahu Akbar àkọ́kọ́ mẹ́sàlásì kò burúkọ́ sẹ́yìn òun tá a fẹ́ràn ọlọ́run náà nù tó bá a fẹ́ràn ọlọ́run kárakátà wa ọba dá púpọ̀ aburú ọba kú nínú kárakátà wa nítorí kèsì mọ̀ fẹ́ràn ọlọ́run mọ̀ fẹ́ràn ẹ̀nàbì wọ́n ti tẹ̀ láti ọlọ́ ti tẹ̀ láti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ ètò káràkátà wa ọba dá púpọ̀ ẹnìkan ọba ti sí nínú wa tó wọ́n mú lẹ́rú nítorí pé a ti mọ̀ yìí pé gbogbo bó tilẹ̀ wù ká kójọ tó ọ̀dàmọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ sísìn táwa sí lọ torí ẹ̀ mi gbọ́dọ̀ ti torí owó kí wọ́n á jàǹbá ọmọlàkejì mi gbọ́dọ̀ torí owó kí n máa kọdínà lọ síwájú ọmọlàkejì gbọ́dọ̀ ti torí owó kí máa wá aburú fọmọlà kejì nítorí wípé èmi ti mọ̀ wípé mọ̀ ń tẹ̀lé tọ́lọ̀ mọ̀ ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam nínú gbogbo nǹkan tọ́lá fẹ́ràn náà àbátí ráwọn nìkan tó mọ̀ lọ kọjá pamọ́ tó fi máa retí ìgbà tí ó wọ̀n tó bá fẹ́ fẹ́ràn náà á tẹ̀ láti rẹ̀ tòlúkọ́ ànàbí sallallahu alaihi wasallam sọ pé ẹnìkan ní máa kọjá pamọ́ kó máa fi sùn gbà tí ó bá wọn àfàwọn aláṣẹ tòtò bá fẹ́ràn náà ẹ̀kẹ́ ní tí ọ̀dà á sì nà sí ìwà tó fẹ́ràn náà owó èlé owó kò kalẹ̀ kò ní rẹ́ni gbàmà kò ní rẹ́ni gbàmà wọ́n á ti tọrọ fákálí báyìí tó ti ti ti ń bá gbogbo oníkàlùkù jà báyìí oníkàlùkù owó èlé ni lọ́tù owó èlé ni lọ́tù wọ́n bá ti mọ̀ pé ẹni tí ń jẹ́ àtẹni tí ó fún wa àtẹni tó bá wọn kọ́ọ̀lì àtàwọn tó tẹ̀lé ẹ̀ ọlọ́run ọbọ̀ làánà wọn làánà báwo èmi ìfẹ́ làánà màá jìnà sí tó bá ṣe mọ fẹ́ràn lọ. ojú kòkòrò ìwà wọ̀bì àwọn bíríkì kí èèyàn jẹ́ alágbèéta kí èèyàn mú tẹ̀ dáadáa fọ́mọlá kejì àti jàmbá gbogbo ọba kásẹ̀ kúrò nínú káràkátà wa ọba kásẹ̀ kúrò nínú káràkátà wa tó bá jẹ́ pé a bá lọ lódodo tí ìfẹ́ràn lọ tó bá ń bẹ pẹ̀lú wa ètò òṣèlú wa kọba dá púpọ̀ àkọ́kọ́ àníyàn nìkan kan sípò àfi níbàámu pẹ̀lú pọ́ùn náà tẹ̀lé tọ́lọ̀ ń tẹ̀lé tà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹni ọba máa tẹ̀lé tọ́lọ̀ ẹni ọba máa tẹ̀lé tà nàbẹ̀ sallallahu alayhi wa sallam kò síbò tó lè dépò tí ò ní jàmbá kò síbò tó lè tí ò ní jalè kò síbò tó lè dépò tó ní yàgbé wiri ọ̀tọ̀ ẹnu ọ̀tọ̀ ní tí ọ̀sẹ̀ nítorí pé ẹni tí ò bá mọ lọ wọn kì í bẹ̀rù rẹ̀ ẹni tí ò bá fẹ́ràn lọ kò ní kọ̀ láti àṣẹ nítorí pé ẹni tó bá lọ oní ọmọ tẹ̀ láṣẹ oní ọmọ dènà sí ti ọ̀fọ̀ nítorí ẹ̀yìn àwọn àrò lórí bẹ́ẹ̀ nígbà tẹ́ ti sọ pé fẹ́ràn lọ wàlẹ́ ti sọ pé fẹ́ràn anábì sallallahu alaihi wa sallam ẹni kò sí ń tọ́kẹ́sì nínú gbogbo tẹ́lẹ̀ bá ṣe ayé ẹ̀ ń ṣe ayé ẹ̀ wá jẹ tó ẹ̀ sọ̀rọ̀ ọba ń o. gbogbo ẹ máa ń di báṣubàṣu kí wọ́n á dé kí ló dé dáhùn máa sọ bá àwọn tí bá ń sẹ́sì pé dáhùn àti wa ẹ má sàgbé wa ẹ má fi wá rẹ̀ ẹ má sọ àdúrà àdúrà fúta ni àdúrà tí ó tún gbà tẹ́sùn fi máa takotọ́ lọ nítorí pé èyí ti sọ pé ẹ̀yin ọ̀fẹ́ ràn lọ nítorí pé ẹni tó bá jẹ́ ẹni tó ń fẹ́ràn lọ kò sí tàbí ṣùgbọ́n táwùjọ bá jẹ́ àwùjọ tó ń fẹ́ràn lọ ẹ̀kan lè jó lórí wọn àfẹ́ntò náà fẹ́ràn lọ tẹni tó wá jẹ́ni tó ń fẹ́ràn lọ bá jó lórí wọn ìṣèjọba ẹlọ́jọba ìjàmbá ò ní sí àbòsí ò ní sí ẹnìkan ò ní máa mú nǹkan ní nǹkan má tiẹ̀ ẹnìkan ò ní jẹ́ lórí kọ́ mọ́ làánú ẹnìkan ò ní jẹ́ lórí kọ́ mọ́ jẹ́ ni tó ṣe pé ó ní àánú tó ga lórí àwọn ẹni tó bá ń so lórí lórí nítorí ilé ẹni tó bá ń tẹ̀ ẹni tó bá fẹ́ràn ọrụ yóò máa gbé tá bẹ́ẹ̀ náà ṣe fẹ́ kọ́nà àwọn ṣe ní tí n bá sànú àwọn èèyàn tí ń bẹ lábẹ́ mi bẹ́ẹ̀ mo ṣe fẹ́ mi náà tó bá di káwá nífẹ̀ẹ́ tọkàntọkàn àgbọ̀dọ̀ gbólùfẹ́ tọkàntọkàn yẹn lọ fẹ́ lòmíì tàtọ̀ sí Allah Rabbul Alamin. ìfẹ́ tọkàntọkàn iná ni ìfẹ́ tó túmọ̀ sí ìjọsìn ìfẹ́ tó túmọ̀ sí ìjọsìn àgbọ̀dọ̀ gbé lọ fẹ́ lòmíì àyàfọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa tí ẹ bá ti ní ìtẹríba ọ̀pọ̀ ọ̀fẹ́ni tó ní fún ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá rẹ̀ àgbéga ọpọlọ ọfẹni tó ní fún Ọlọ́run Ẹlẹ́dàá rẹ̀ ọmọ tẹríba ó sì máa ní ìgbà tí wàá bá nífẹ̀ẹ́ Ọlọ́run àwùjọ tá à ń gbé náà tún dáa ẹ̀rí máa ara wa lọ́wọ́ á máa tún ara wa ara wa máa ara wa ẹnì ní sí láwùjọ tí ń tọ́fẹ́ máa ráàlì nítorí pé gbogbo wa á sì ra lóṣooṣù ọwọ́ láti ràn lọ́wọ́ nítorí pé ìfẹ̀tà ní sọ́lọ̀ yóò bì kátẹ̀ láṣẹ rẹ̀ tọ́jọ́ yìí pé ọlọ́run wa ta'awanu 'ala al-birri wat-taqwa ẹ máa ràn ara yín lọ́wọ́ lórí àti ṣe dáadáa ẹ máa ràn ara yín lọ́wọ́ lórí àti bẹ̀rù ọlọ́run torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé sábà ìfẹ́ ọlọ́run ọba lódodo ìfẹ́ tá a ní sọ́lọ̀ lódodo yìí báyìí yọ gbogbo ètò ìgbésí ayé wọn dà púpọ̀ tẹ́bá ti rí tí nǹkan kan mẹ́hẹ̀ tí nǹkan kan léde nínú ìgbésí ayé wa ẹ má fi sùn nǹkan púpọ̀ yàtọ̀ sí pé sí àwa náà fúnra wa tá a fẹ́ràn lọ tó bá tó bá fẹ́ràn lọ gbogbo ń ní òsè dédé o kò bá ti rí bẹ́ẹ̀ tá a sì mọ̀ tó máa fi fẹ́ràn lọ tó náà ní ká tẹ̀ láṣẹ rẹ̀ òun náà ní ká jìnnà sí ní tọ́ba ní ká má sí torí ẹ̀ ló ti jẹ́ pé ìfẹ́ tá à ní sọ́nà àgbọ̀dọ̀ fi ṣe déédéé pẹ̀lú ìfẹ́ tá à ní sáwọn òbí wa o àgbọ̀dọ̀ fi ṣe déédéé pẹ̀lú ìfẹ́ tá à ní sáwọn ọmọ wa o àgbọ̀dọ̀ fi ṣe déédéé pẹ̀lú ìfẹ́ eléta sí àwọn ọmọ ìyá wa àbáwọn ìyàwó wa àbáwọn àbátan wa àbí pẹ̀tàtì ẹ̀ ní dúkìá tá ń kójọ rárá àgbọ̀dọ̀ fi wọn wéra wọn. yọtá àlùkò náà a gbọ́dọ̀ fi ṣe déédéé pẹ̀lú ìfẹ́tà ní sí bísínẹ́sì wa tá à ń ṣe káàfẹ́ ká pòfò nínú ẹ̀ a gbọ́dọ̀ fi wọ́n ṣe déédéé ìfẹ́tà ní sí ọlọ́ kọ̀gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú ìfẹ́tà ní sáwọn ilé tá à ń kọ́jọ àwọn pàǹtí búlọ́ọ̀kù tá à ń kọ́ ọgbọdọ dọ́gba pẹ̀lú ìfẹtáàní sọlọ ìfẹtáàní sọlọ kò gbọ́dọ̀ jẹ́ ipe àwọn agbésípò àwọn akòtí ọjà máa kankan yìí rárára ìfẹtáàní sọlọ gbọ́dọ̀ ọgbọ́dọ̀ ga ju gbogbo ẹ lọ. torí ẹ torí pé aburú ńlá ẹ ń bẹ fún gbogbo àwọn ẹni tí wọ́n bá fi ìfẹ́ táwọn ní sọlọ tí wọ́n fi ṣe déédé pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sí gbogbo ń ta àkàsílẹ̀ yìí ọlọ́run ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú alukur'an. بكل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها حب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين من سورة التوبة آية لين أكبر الله لدى ونكان النبي صلى الله عليه وسلم قفيوا ike tó bá yẹ pé àwọn bàbá yín àwọn ọmọ yín àwọn ọmọ ìyá yín àwọn ìyàwó àtàwọn ọkọ yín àwọn mọ̀lẹ́bí yín àtàwọn dúkìá tẹ̀ ń kó jọ ti kárakáta tẹ́ ẹ̀fẹ́ kó fọ ọba yín bẹ̀ àtàwọn alẹ́tẹ̀ kọ́dù ẹ bá yọnu sí tó bá gbọ́ àwọn ẹ̀fá fẹ́ràn jù àwọn ẹ̀fá fẹ́ràn jù ọlọ́run lọ àwọn ẹ̀fá fẹ́ràn jù ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ gbogbo àwọn nǹkan wọn ilẹ̀ jù kẹ́ jagun sójú ọ̀nà ọlọ́run lọ fatahura bọ́ọ̀sù ajẹ́pẹ́ ẹ máa retí o ẹ retí hẹ́tẹ́ tí ẹ mú ọ̀hún bí amúrẹ́ tọ́lọ́wọ́ bó fi mú àṣẹ rẹ̀ dé títí tí ọlọ́run ọbọ̀ fi mú àṣẹ rẹ̀ dé wá báyìí wallahu la yahdil qawmal fasiqin ọlọ́run ọba kì í fọ́nà ma àwọn tó bá jẹ́ pòkè. wọ́n máa yá mi nínú ẹ̀sìn Islam kí è sára ipò wo lọ wà nínú kánìfì ọlọ́run tí ipò wájúwájú lọ wà ní tó mójútó àbí ipò ẹ̀yìn lẹ́yìn lọ bá wà gbéra kúrò níbẹ̀ torí kí ẹni tí ò bá nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀nà wo lọ́fẹ́ gbà láti sórí rẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó sèmi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú àwọn ẹni tí ó nífẹ̀ẹ́ rẹ̀ kó wá jẹ́ kí èmi pẹ̀lú rẹ̀ kájọ́ kan nínú àwọn tó ti pé ìfẹ́ tí wọ́n ní sọ́nà yóò ṣokùnfà dáadáa fún ọ láyé àti lọ́la àgbẹ̀nà kìyàmù. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى ودين الحق صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله قال الله تعالى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

àjàkálẹ̀ àrùn kan ó ń jà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé ó náà ni wọ́n pè ní coronavirus àbí covid nineteen fáírọ́ọ̀sì yìí báyìí ó bẹ̀rẹ̀ láti ilẹ̀ China gẹ́gẹ́ bí ìròyìn tó wá bá wa ó gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹrú ọlọ́run ọba ibe. kò yé máa jà títí di sin yìí báyìí gbogbo ìyànjú tí àwọn orílẹ̀-èdè tí àrùn yìí ti dé gbogbo ìyànjú tí wọ́n ń gbà ọlọ́run ẹlẹ́dàá àwọn òtí pé kó tèso re nítorí pé kò tí ì sí ẹ̀dọ́ ọlọ́ǹka tọmọ oògùn wo pàtó oná àlá lò sírò àrùn yìí báyìí àrùn burúkú ni bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ àìsàn ọ̀fìnkìn eléyìí tó ṣe pé ẹni tó bá mú wọ́n máa kíyèsí pé ń wúkọ́ ó sì ń sín ara rẹ̀ ń gbóná burúkú wọ́n ń ṣe bí ibà bí ibà ṣùgbọ́n àrùn yìí ọlọ́kadà ra pé kọ́ máa tètè ràn ìrìn rẹ̀ títí máa ràn ó ní ìsìgbà lórí pé kéèyàn wà nítòsí ẹni tó bá mú pàápàá jọ ńgbà tí máa ń wúkọ́ àbí ìgbà tó bá sín àbí kí ọwọ́ wa kọ́kan ọwọ́ pẹ̀lú tiẹ̀ lẹ́yìn ìgbà tó ń ti fi ọwọ́ yùn tó ti fi nu kún àbí ara rẹ̀ tó eléyìí wọ́n ti sábà bí kọ́ràn àti pé pápá tí nǹkan kan bá ń bẹ tí ọgọ́ èèyàn máa fọwọ́ kàn ní ààyè ibi tẹ́ni tó ti mú bá wà ó léwu pípọ̀ bí ilẹ̀kùn eléyìí tó gba wípé káwọn èèyàn máa fọwọ́ tì lẹ̀kùn tó gba pé káwọn èèyàn máa fọwọ́ tì yí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti fọwọ́ kan lẹ̀kùn yẹn ntí máa ṣẹlẹ̀ náà ni pé àwọn náà kò tiwọn tí ẹ bá ti wá fọwọ́ kan ru lẹ̀kùn bẹ́ẹ̀ wọn náà kó tiẹ̀ ó súnmọ́ kéyìí tó wà lọ́wọ́ rẹ̀ kó kú tó o bá ti mọ́wọ́ lọ sójú ṣùgbọ́n tó o bá ti mọ́wọ́ lọ sójú ọ̀nà àti pé ilé ayé ó di gbèsè ó dàbọ̀ nù nítorí pé tó o bá ti lè kan ọdún àti kú olúwa rẹ̀ ò ní pẹ́ báwo wá lè yàn ti ṣe fẹ́ ṣe. téèyàn á máa lu ọwọ́ rẹ̀ tí ò ní fi kan ojú àrùn yìí burú pípọ̀ ó sì léwu gan-an ló jẹ́ pé tó bá ti di pọ́ wọ àwùjọ kan ọ̀dà púpọ̀ gbogbo a mà tó bá jẹ́ pé ó ti ọ lọ́wọ́ ó fi máa ma bó ti ṣe ń nínú àwọn kan tó wúlò láti máa fi fọwọ́ nítorí àti sọ́ra fún àwọn burúkú yìí tàtọ̀ sọ́sẹ̀ wọn náà ní kéèyàn máa lo bíi dìtọ́ọ̀lù tó bá kà á wò lára dìtọ́ọ̀lù láti àjọ tí máa ń ṣe tó ti pẹ́ wọ́n kọ́ sí lára pinnu tí máa sóògùn wọn náà coronavirus subhanallah tó wà lára kí wọn máa fi tutọ́ náà fọwọ́ kó lè bàbá yẹn pa kòkòrò àìlèfojúrí. àyí ọkọ̀ dáńtá lè máa fàwọn tó ti ṣe yẹ̀yẹ́ o náà mú wa náà mú wa tọ́lọ̀mbá mú wa náà ó kó o ṣeun torí pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe é ṣe bá ti sọ̀kalẹ̀ ó ṣe é ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní má ni wọ́n yòrò ní ìgbàdá ò bá sọ̀kalẹ̀ ó sì ṣe bóyá kọ́nà fẹ́ fi jẹ́ wá ni nínú kọjá kọ̀tọ́ tà ń ṣe tọ́ ó sì lè gbogbo aná ọ̀nà àwọn kan nínú wa ní ń ṣùgbọ́n tó lọ bàbá tó bá sọ̀yà kalẹ̀ ó lè mẹ́nyẹrẹ lọ́lọ́run ayà kálukú sọ́tọ̀ọ̀tọ̀ wàyí o káwọn èèyàn kápọ̀ ládùá kíkọ́ ẹlẹ́dàá kọ́sọ́ akọ́láwà akọ́láwà nínú àwọn àdúrà tá a sì máa ṣe eléyìí tó pàtàkì púpọ̀ ní àsìkò àwọn àdánwò wọ̀nyí ó náà ní àdúrà tá a lọ ti kọ́ wa tẹ́lẹ̀ náà pé ká máa ṣe nígbà tí o ti ṣírò àwọn àmì wòyí láti gbọ́dọ̀ pati nígbà kankan nínú rẹ̀ ní bisimilahi lẹri la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samaa wa huwa as-sami'ul 'alim anabi ní ká máa wí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ní ìgbà tí ilẹ̀ bá mọ́ ká tún wí ní ìgbà tí ilẹ̀ sùn ọlọ́run máa fi sọ̀yàn yóò máa fi làyàn nínú gbogbo aburú àti ewu bákan náà ká gbìyànjú láti jẹ́ ipe gbogbo fi tó bá fún táwọn èèyàn bá ti pọ̀ àrùn sí mbẹ̀ nítorí pé ó súnmọ́ káàrùn burúkú tètè ràn mbẹ̀ tí ò bá ti sátẹ́gùn ká máa wọ̀ mbẹ̀ nínú àwọn nǹkan wọn náà ní pété àjàkálẹ̀ àrùn bá ń ṣẹlẹ̀ níbì kan ẹ má lọ ọbẹ̀ ẹ má lọ ọbẹ̀ ẹ dúró síbi tẹ́ ẹ wà tọ́ba sì wà níbi táyìn wà ẹ gbọ́dọ̀ jáde kó mbẹ ẹ gbọ́dọ̀ jáde lọ síbòmíì torí ẹ ló ṣe jẹ́ pé lẹ́nu lọ́lọ́tà wà ní àlè tọ́ka sílùú kan pàtó pé bẹ́ẹ̀ lọ́wọ́ àkótínbì kan ó ti di ó ti di tọ́wọ́ fẹ́ káyọ̀ sí kárí ayé kò sílùú náà China ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ́ẹ̀ ó lọ sí Japan ó ti bẹ́ẹ̀ ó lọ sí South Korea ó ti bẹ́ẹ̀ ó lọ sí Italy láti Italy gbogbo Europe. àti italy gan lọ́gbàdé nàìjíríà ọlọ́run sànù wa. akramakumullah ó ti ní amẹ́ríkà ọlọ́run ọmọ ti pa ní báyìí. egypt algeria gbogbo bẹ́ẹ̀ ló ti wà ọ̀fẹ́ ìsìlú náà tó bọ́ báyìí kọ́lọ́run sànù wa. àwọn àjọba gbogbo àwọn tó mójútó àlàáfíà lé ayé gẹ́gẹ́ bí ròyìn ti ṣe kò sí kan nu àti ọmọ abẹnú àti ìjọba tí wá ń bì tí ọwọ́ rẹ̀ ẹ̀rẹ́ wọn máa fi mú gbogbo àwọn ìka nǹkan kún táwọn ikú tó ti pẹ́ nìkan gbé wá bí iná ni wọ́n ti ń pariwo rẹ̀ tẹ́tẹ́tẹ́ fún gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ẹ má fi ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè yín tayò ẹ tẹ̀sí gbogbo ẹnu lọ́wọ́ gbogbo ẹnu bọ́dà tí wọ́n ń gba àwọn orílẹ̀-èdè yín ẹ jẹ́ kí àmójútó tó àwọn náà bẹ́ẹ̀ máa ti ń nàìjíríà bíi pé náà gbogbo palẹ̀mọ́tò yẹ la ti sin burúkú àṣírí wa tù kí lè tó sùn láti tù. a'udhu billahi minash shaitani rajim. bẹ́ẹ̀ni ẹ̀yin náà mọ̀ pé tó máa ń sọ pé orílẹ̀-èdè orílẹ̀-èdè nàìjíríà yọ wọ́ọ̀sì bàjẹ́ alámòtító kankan corruption corruption everywhere corruption because ẹni tí ó ti corruption náà ni. alámòtító eléyìí fi wọn gbogbo àwọn burúkú wálé àtẹ́tì ẹ̀ńdọ́rọ̀ wálé ìjọ́sọ̀dì àtẹ́tì ẹ̀ nígbà tí nǹkan tó ṣe tán lọ síbítù làdírí ń tù. bàálù tó wà wọ̀ wálé tọ́wọ̀ wà nàìjíríà kọ́ ẹ dúró èèyàn tó wà ń inú bàálù ma nìkan ló jókòó pé ó ti wúkọ́ àbáàdì kan rọra ń ó ti ẹlòmíì lórí pé òyìnbó ni sáyẹn ọ̀sán ẹlòmíì kí wọ́n kúkú gbọ́ bàjẹ́ pé òyìnbó ni mọ̀lẹ́sà ránu. Like, how are you? From which country are you? Where are you going to? Ó ti bọ̀ràn lọ́wọ́. Àbá kálukú ti fara kátà tiẹ̀. Wọ́n wá ń wá èèyàn bíi one hundred and thirty something kà. Tí wọ́n jẹ wọ bàálù, ọlọ́dà kò mẹ́ta bọ́ dàrán wọkọ̀ ẹnjọ lọ wú jáde ní Ògùn tè ẹnjọ lọ wú jáde ń bò ẹnjọ lọ gbogbo pátánìsì ọ̀pọ̀lá pé kálukú fi tẹlifóònù nàmbà alẹ́ ńgbà tẹ́ bàrà tíkẹ́tì. Tólẹ̀ jẹ̀má ẹ̀rí kí tá fẹ́ wọ kàn gáràjì àwọn afojú di wọ́n pàtàkì fa. Ẹ̀rí tá fẹ́ wọ kàn gáràjì wọ́n ní kẹ́ sáì kẹ́ kó pọ́n sínú èrò ti tààlà ní náà tọ́jú ìyá yín ọlọ́mọdé ara ìjà ló ṣé ń tá àwọn bá tẹ̀lẹ̀ wọ́n mọ̀ wá wà kú wà ń pa nítorí ni wọ́n náà kọ́ kalẹ̀ akramakumullah ma tí wọ́n ti wọ́n máa kọ sórí bàálù ọ̀dà bíi mọ́tò ọkọ̀ náà ni èyí tó bẹ̀rẹ̀ sí pé sọ́ọ̀lẹ̀ sọ́ọ̀lẹ̀ tó ẹ̀dàkùn ṣé ká ti kọ́kọ́ ṣe ń yẹ níbẹ̀rẹ̀ kọ́ ló pé wa ni àbí ká ti sọ̀rọ̀ alẹ̀ kí bàjẹ́ máa state of emergency káwá kó gbogbo ẹ̀ jáde irọ́ lásán. wọ́n á bẹ̀rẹ̀ sí ni lọ sa àwọn èèyàn yẹn jọ láwọn ìlú kọ̀ọ̀kan. ṣé àwọn èèyàn dáhùn náà tún ti bá lò? àwọn èèyàn ti bá jókòó àwọn èèyàn ti bá torí ẹ̀rọ jẹ́ pé nàìjíríà ní wà. ẹlòmíì tó wọ bàálù bẹ́ẹ̀ ó ti lọ sí mẹ́dúgùrì ó ti padà ẹlòmíì báyọ̀ ó ti lọ sí gbòǹgólà ó ti padà ẹlòmíì ti lọ sábà ẹlòmíì tó sọ́nìkà ẹlòmíì náà tó sọ̀rọ̀ apalado wọn ni wọ́n ti bọ́dà gbogbo ẹ̀rọ pé kéèyàn má jáde kọ́dà bọ́ fẹ́ rìn jáde ẹlòmíì ti dé republic of guinea tó lọ fẹ́ lọ kí àwọn èèyàn bẹ́ẹ̀ báyọ̀ lọ sí fọ́nkábàjẹ́ torí ẹ̀ àǹbùkátà kíjọba wọn tají ẹ̀mí ẹ̀mí èsèǹtẹ̀ yà máa fi ṣeré àrùn igbọ́n àníwò tí mò ń gún ẹ̀ téèyàn bá lọ lùgbàdì rẹ̀ tẹ̀ bá nù torí pé yàtọ̀ làwọn bá tẹ̀ wá fẹ́ ṣe lọ́tẹ̀ yìí ẹ̀rí pé Ebola virus gbàtọ́ làwọn bá ní kọ́ yọjú Áfíríkà ló ti yọjú bí àwọn adé Congo Liberia Sierra Leone Guinea Conakry ó tún dé Nàìjíríà bẹ́ẹ̀ pé gbogbo pẹ̀lú àwọn òyìnbó ń bú wa ní báwọn ọ̀bùn ọ̀ Áfíríkà wọ́n tọ́jú àwọn ọmọ ìjẹ́nìk. ẹ̀yin tẹ́ wá jẹ́ ìjẹ́nìk ẹ̀yin technological developed country àbẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ ẹ bá wọ oògùn coronavirus amẹ́ríkà gan gbàtọ́ lórí wọn jánu àwa ti sẹ́kẹ̀lẹ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ tó máa ń ogún kí ló ní táyé ni ẹlẹ́yìn ní wúlò amẹ́ríkà tó kú tẹ́tẹ́ ah, ọlọ́run lágbára púpọ̀ torí ẹ̀ kò sóògùn ọ̀wọ́ àyọ̀ gbogbo ara tuntun kan fọwọ́ tuntun kan dín mú ẹ̀ ọwọ́ bàá mú wa ní. torí tó bá ti mú ẹ̀ kò sóògùn gbogbo etí táyà ń sara rẹ jẹ òun kọ́ síbítù kan gbàgbà dín ní láàrin ijọ́ mẹ́wàá ni wọ́n á ní kíni alóògùn ti bẹ̀yìn ni ẹ mú wa torí ẹ ẹ jẹ́ ká kíyè sára o yéésì gbogbogbò aláàmà bá wọn ni asalaamu aleykum <laughs> aleykum salaam hmm. torí kọ́mọ́ bá jẹ́ pé ẹnìkan gbé jọ̀ǹbó fún ọ hmm. ẹ rí i pé àwọn China náà ti fẹ́lọ́pù bí àwọn kan ní ìsìn tọ́lá ti pàdé ara wọn kálukú ti fìbọ̀wọ́ sọ́wọ́ wọ́n á fẹsẹ̀ gbá ara wọn ẹsẹ̀ ọ̀tún àtẹ̀sẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì àtẹ̀sẹ̀ òsì ìbáwọ̀ ìtúrẹ̀sẹ̀ jáde ní ìsinmi nítorí àti sọ́ra fún àrùn burúkú yìí. bákan náà gbogbo afẹ́sáko nàìjà ìlú òyìnbó lówó wà ẹ àwọn ìlú òkèèrè máa lọ ní ẹ sì nà fún kọ́ máa lọ. ẹ rí i pé kálukú ti ta gbẹjẹ mọ́wọ́ báyìí wọ́n ti ń jọ wá lójú adúpẹ́ fọlọ́. so àwọn ìjọba wọn jọ wọ̀nyí iṣẹ́ ńlá ń bẹ lórí ìjọba. wọ́n ẹ̀ ṣèjọba nítorí kọ́ lè máa fa tàìrí nìkan wájú rẹ̀ kọ́ máa kọ́ gbádà rọ́wọ́ kọ́ máa tara rẹ̀ jẹ́ kọ́ máa kọ́ àwọn awúlégáàtì kan síwájú àti lẹ́yìn ìtumọ̀ àjọba ni pé wọ́n ti ọ̀rọ̀ sórí. ìtumọ̀ àjọba nu torí jẹ́jẹ́jẹ́ rẹ̀ ni wọ́n náà bá wà lé rẹ̀ ṣébí ọ̀la sọ pé kí gbogbo èèyàn wọ́n fi ọsọ lórí ìwọ lè ṣe tọ ọlọ́run sì bí ọ ọ̀sọ̀ ju kọ́ dẹ̀ kọ́ ọ̀ kí nǹkan máa bàjẹ́ lọ. torí ẹ̀ tíjọba bá lé ìbàjẹ́ aburú àìdá kì í sábà ṣẹlẹ̀. àmọ́ tíjọba bá ti tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ gbogbo àwọn ọmọ ṣẹlẹ̀ ibẹ̀ rí wọ́n ti àgbẹ̀ wọ́n ń pààyàn wọ́n ń dáná wọ́n ń ṣègbè wọ́n ẹgbẹ́ ìta nàìjíríà tí kọlọ ẹlẹ́dàá kọ sànù wa abẹ lọ́wọ́ ọbẹ ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́dà kùn kọ́ba wa dá ọwọ́ àjàkálẹ̀ àrùn burúkú yìí kọ́ba wa dá dúró ọlọ́run ẹlẹ́dàá wa wọn náà lọ ràn ẹnìkan ò lè kákó yàtọ̀ sí wọn lọ ọlọ́run dàkún bá wa kákó ọlọ́run àwọn ẹni tó ti bá tó ti lùgbàdì àrùn yìí báyìí tí wọn ò tí kú ọlọ́run dàkún bá wò wọn sàn èèyàn ni ò mọ ògùn rẹ̀ àmọ́ pé ògùn rẹ̀ ń bẹ wọ ọlọ́run ọba mà ìwọ náà dàkún tètè fi má àwọn èèyàn náà jẹ́ káwọn èèyàn tètè mọ ogun rẹ̀ ọlọ́run àmọ́ pẹ́sẹ̀ wa pọ̀ àìdá wa pọ̀ aburú wa pọ̀ àìdá wa tó bá tó lọ sẹ́sì bí wa wọlé nìkan ní sẹ́kùn nu wa ọlọ́run dàkún ṣàánú wa ọlọ́run dàkún ṣàánú wa ọlọ́run dàkún ṣàánú wa àwọn ìjọ ti kú látàrí àrùn yìí tí jẹ́ mùsùlùmí ọlọ́run dàkún bá gbọ́ wọn ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run bá gẹ́ wọn ọlọ́run dàkún bá sin wọn lọ́mọ àlìjẹ́nà ọlọ́run bá wa dá dúró nbí tó dé ọlọ́run dákun bá wa dá dúró nbí tó dé bá wa kakú nbí tó wà ọlọ́run bá wa kakú nbí tó wà ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run gbà wa là wa kọ́ ara sí nínú ìjọsìn tọ́lọ̀ fi pa wá láti kí ká máa ṣe tó tún bẹ nínú tábà tọ́lọ̀ máa ń gbàdúrà ẹrú rẹ̀ ọlọ́run ká máa ṣe àsọ̀lá tó fọ́ gàwa anábì tiwa anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pípẹ́ ọlọ́run ẹlẹ́dàá tó ga táwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtì fọ́gà wa yìí fọlọ́hùn sọ́lẹ̀ alẹ́ muhammed wa alẹ́ ali muhammed kama sọ́lẹ́tì alẹ́ ibrahim wa alẹ́ ali ibrahim innaka hamidun majid وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي عن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تغر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا ودلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله